ẹ̀yìn àmọ̀ṣẹ́yìn. ó sì gbàgbọ́ láti jẹ́ pé òmìnira lè gba táwọn ọmọ wa ti ra àmọ̀ṣẹ́yìn fún ọmọ wa fún ọyọ báwọn ọ̀dà ó kàn ó sì gbàgbọ́ láti jẹ́ pé lẹ́yìn tó máa ń dárí sí táwọn olókùn ìjà wọ́n gbà pé òun ti bàrà. òwúrọ̀ yìí wọ́n á ti bẹ̀rẹ̀ pé òun tó dúró bẹ́ẹ̀ wọ́n ń ta púpọ̀ fún lákọọ́lẹ̀ wọ́n ṣe yẹn àti kí ni táwọn ṣe pẹ̀lú lóṣù tó ní pé wọ́n ti rántí ẹ̀kún tó ayọ̀ tó. nítorí gbọ́dọ̀ gbàgbé pé ohun tí àkọ́kọ́ ṣẹlẹ̀ láì dá lọ́dọ̀ ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn Ilé ìjọba ti bẹ́ẹ̀ lọ nínú ẹlẹ́ẹ̀kejì èèyàn lówó kò ní fún èèyàn ṣùgbọ́n owó tó ní yẹn ọ̀nà ilẹ̀ ní iṣẹ́ tó ń pè é owó oníṣẹ́ ìlú súnmọ́ láti máa fi ṣe láti máa fi rájà gbogbo ìlú pé padà tó wọ́pọ̀ lọ. ẹ̀ka wá bọ̀ ń pọ̀ nígbà lówó èyí kò lówó wọn bá lè fi ya ó kó bá ìjọ ìjọ ó lè ti dọ̀tà àbọ̀ ọlọ́run ló pọn aláṣẹ lápáyọ̀ ọlọ́run láti máa bẹ nínú àwọn olùsòdodo yá yóò ẹni onílẹ̀ lánàá ìṣọ̀kùnrin wà fóònù máa pọ̀ ẹ̀ ẹni olùgbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹni máa bẹ láàrin àwọn ìṣòro wọ́n ti ọ̀kà nínú àwọn òpùrọ̀. Òdodo náà sọ fún un. Olórí tí òdodo ọ̀gá gbìyànjú lọ́ọ̀ lè gbìyànjú láéláé. Ó ní mo ní ìwé ọkọ̀ káàkà rẹ̀ tó ń tẹ̀lé sí wà á lọ sí kò tọ́ ó lè sáré rẹ̀ máa ń ó di ọdún fún ọwọ́ ẹ̀rọ rẹ̀ ká ọ̀dọ́ ọmọ rere ìgbọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kò ní ọdún tó tó mọ ọkọ̀ láti dáhùn ìjọba ọkọ̀ ọ̀dọ̀ ní kọ́lá tó fún ọ ra ọlọ́rọ̀ ọ̀nà tẹ́lifíṣẹ́ lórí rẹ̀ sí ìfọ̀mọ̀ sí ìgbọ̀mọ̀tò ọgbọ́n torí tí kò ní lọ sọ fún un. Bẹ́ẹ̀ni wọ́n bá pa ọ́ mú wọ́n bá padà rí pọ̀ fowó ṣe ìgbẹ́lọ́dà. Èyí èdè wọn padà rí pé lè lọ. Ìgbàgbọ́ tó bá ti lọ sọ fún ọ lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ti máa ń fún yẹn fún àwọn Yorùbá ni pé ìgbọ́pọ̀lọpọ̀ gbọ́ ẹ̀rọ wọn mú Ẹ̀gbà tó ń gbójú wọ́n fi bóyá ìgbẹ́ òkè ọ̀rọ̀ tó ọkọ̀ máa bọ̀. Ìgbésẹ̀ ni máa ní ó bá tó wà lẹ́yìn ẹ̀rẹ́ ìwádìí wá tó òkúta ìyá. Yóò bó pọ̀ àwọn olóòtú máa máa lé mi. Yá iná kúlù yóò ẹ̀kọ́ náà lọ́dà lọ́dà ti di ẹ̀rẹ́ láti ìdáná. Torí sọ́kùnrin bóòlù ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bóòlù ọ̀sẹ̀ bẹ́ẹ̀ dáadáa lọ́jọ́ ìgbà tí a. ẹ wọn bẹ̀rẹ̀ sí ní kíkẹ́ sẹ́ni tí ó tẹ̀. ẹ bẹ̀rẹ̀ sí ní kíkẹ́ sẹ́ni tó tẹ̀ kókó náà bá ro ìdáná tó ti mẹ́mẹ́ kọ́dà ẹ bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ gbogbo lọ tó wà lọ àkókò ìlú. ìwà burúkú ẹni tó lọ wọn máa ràn lọ́wọ́ tó bá ti lè borí

ọlọ́dúnjà ikú làbẹ́ táwọn ọmọ ẹgbẹ́ ní ìdílé wọ́n ti bá wa ẹgbẹ́ ayọ̀ lọ́dẹ̀ fún ẹ̀ láti máa kí ni òdodo rẹ̀.